ọmọ ogun ọmọ ogun ọmọ ogun ọmọ ogun means warrior ọmọ ogun means warrior ọkùnrin náà múra bíi ọmọ ogun. Ọkùnrin náà ń múra bíi ọmọ ogun.